hallelujah a gbé ọlọ́run ga láàárọ̀ yìí fún òwúrọ̀ tó lógo tí ọlọ́run mú wa rí àti ọ̀sẹ̀ títun yìí èyí tí ó parí oṣù kẹjọ tí ó sì tún bẹ̀rẹ̀ oṣù kẹsàn-án nínú ọdún 2021 a gbé ọlọ́run ga fún tí ọlọ́run jẹ́ láti bẹ̀rẹ̀ oṣù yìí wá àwọn ohun tó ti ṣe nínú ayé wa ohun tó ti ṣe nínú ayé àwọn ọmọ tàbí ọkọ nínú ìdílé wa a fi èyìn àti ògo fún orúkọ mímọ́ rẹ̀ ní pàtàkì jùlọ a gbé ọlọ́run ga fún ìgbé ayé àwọn ìránṣẹ́ rẹ̀ gbogbo iye ọkàn tí ọlọ́run ti pè sínú iṣẹ́ ìránṣẹ́ a gbé ga fún ìgbé ayé wọn láàárọ̀ yìí àdúrà la fẹ́ gbà a fẹ́ gba àdúrà fún gbogbo iye ọkàn tí ọlọ́run ti pè sínú iṣẹ́ ìránṣẹ́ bó ti wù kí ọjọ́ orí wọn ó kéré tó tàbí kó pọ̀ tó látìgbà tí ọlọ́run ti pè wọ́n ohun tí olúwa pè wọ́n láti ṣe kò sí iṣẹ́ ìránṣẹ́ tó kéré fún ẹnikẹ́ni tí ọlọ́run pè sínú iṣẹ́ ìránṣẹ́ a nílò agbára ọlọ́run ìránṣẹ́ ọlọ́run nílò àdúrà ìránṣẹ́ ọlọ́run nílò ó nílò ìmúlọ́kànle láàárọ̀ yìí bí ẹ̀mí ọlọ́run ṣe fi sí mi lọ́kàn àdúrà ni a fẹ́ gbà fún gbogbo iye ọkàn tí ọlọ́run ti pè sínú iṣẹ́ ìránṣẹ́ bá mi ká lọ nínú àdúrà fún ìránṣẹ́ ọlọ́run àdúrà fún ìránṣẹ́ ọlọ́run nínú ìwé sekaraya orí kẹta wọn ó kà láti ẹsẹ̀ ìkíní bíbélì sọ wípé ó sì fi joshua olórí àlùfáà hàn mí ó dúró níwájú áńgẹ́lì olúwa sátánì sì dúró ní ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún rẹ̀ láti kọ ojú ìjà sí i olúwa sì wí fún sátánì pé olúwa bá ọ wí ìwọ sátánì àní olúwa tí ó yan jerúsálẹ́mù ó bá ọ wí igi náà kọ́ èyí tí a mú kúrò nínú iná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 fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run nípa ti àwọn ìránṣẹ́ rẹ̀ tó ti pè ojoojúmọ́ ni ọ̀tá ń dọdí ọmọ ló ń dọdí àwọn ìránṣẹ́ rẹ̀ ojoojúmọ́ ni ọ̀tá ni sátánì òun ló ń gbógun ti ìjọba ọlọ́run láti pàṣẹ iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn rẹ̀ mímọ́ àwọn tọ́lọ́run ti pè mi ò sọ nípa àwọn tán pera wọn mi ò sọ nípa àwọn téèyàn pè ṣùgbọ́n àwọn tí ọlọ́run pè tí wọ́n sì ń ṣiṣẹ́ ọlọ́run tọkàntọkàn ojoojúmọ́ ni ìjọba òkùnkùn òun ló ń dojúkọ iṣẹ́ wọn ojoojúmọ́ ní ìjọba òkùnkùn òun ló ń dojúkọ ayé wọn ojoojúmọ́ ní ìjọba òkùnkùn ló ń dojúkọ ìdílé wọn tàbí ọmọ tàbí aya tàbí ọkọ wọn ojoojúmọ́ ní ìjọba òkùnkùn ń ṣe ohun gbogbo láti rí i pé wọn ò ṣàṣeyọrí ojoojúmọ́ ní ìjọba òkùnkùn ń jókòó tán ń parapọ̀ láti sọ̀rọ̀ wọn ní ibi láti ba iṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni sátani ń lo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni sátani ń lo ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni sátani ló ń yan àwọn ọmọ ogun rẹ̀ ti àwọn ìránṣẹ́ ọlọ́run ó lè jẹ́ nínú ìjọ làwọn ọmọ ìjọ kan ó kàn kóra wọn jọ ni wọ́n á kàn máa sọ ohun tí ò rí bẹ́ẹ̀ nípa ìránṣẹ́ ọlọ́run tí olúwa fi sí orí fún wọn mo fẹ́ ká gbàdúrà fún àwọn ìránṣẹ́ ọlọ́run láàárọ̀ yìí sọ fún olúwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti yan àwọn ènìyàn rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó yan àwọn àyànfẹ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbé ìjọba rẹ̀ tó gbé kalẹ̀ ní ayé yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo iye ọkàn tí olúwa ti pèsè iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n sì dúró nínú òtítọ́ àti òdodo tí wọ́n ń ṣiṣẹ́ náà bó ṣe yẹ kí wọ́n ó ṣe é gbé ọlọ́run ga fún ìgbé ayé wọn olúwa gbé yín ga ṣe yín lọ́ba o olúwa fún ìgbé ayé àwọn ìránṣẹ́ yín olúwa fún iye ọkàn tẹ̀yìn olúwa tí ti pèsè nínú iṣẹ́ ìránṣẹ́ olúwa gbé yín ga fún àwọn tí ẹ̀yin olúwa ń lò lọ́sàn àti lóru nínú ilé yín lórí iṣẹ́ tẹ́ ti pè wọ́n sí àgbé yín ga fún gbogbo ìṣẹ́gun tẹ́ ti fi fún wọn àgbé yín ga fún agbára ẹ̀mí mímọ́ nínú ayé wọn àgbé yín ga fún ìfòróróyàn tẹ́ fi yàn wọ́n olúwa gbé yín ga nítorí pé ò fi wọ́n sílẹ̀ ní orúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa nítorí pé ẹ̀yin olúwa ẹ̀ ń fi ìjì ìjọba yín kalẹ̀ nínú ayé láti paṣẹ àwọn ìránṣẹ́ yín tẹ́ ti pèsè ní iṣẹ́ ìránṣẹ́ àgbéyìnga fún ìtìlẹ́yìn àgbéyìnga fún agbára ẹ̀mí mímọ́ Olúwa tẹ́ yìn Olúwa tẹ́ ń fi fún wọn àgbéyìnga fún iṣẹ́ wọn fún ilé wọn fún ìgbéyàwó wọn Olúwa fún ohun gbogbo tí wọ́n ń ṣe àgbéyìnga fún orí ọ̀fẹ́ ẹ̀yin Ọlọ́run nínú ayé gbogbo ọkàn tẹ́ ti pèsè ní iṣẹ́ ìránṣẹ́ àwọn tẹ́ pè é olúwa fún full time ministry àwọn tẹ́ yẹ olúwa pè olúwa fún part time ministry àgbéyéga fún gbogbo ọ̀nà tẹ́ ń gbà lò wọ́n olúwa gba ọpẹ́ wa ẹ̀yin ọlọ́run tẹ́ ń bá ìní wọn pàdé olúwa gba ìyìn wa ògo ni forúkọ yín ọlọ́run jésù kristi olúwa wa àmín a ó gbé ọlọ́run ga fún ìgbé ayé àwọn ìránṣẹ́ rẹ̀ tólúwa ti pè sínú iṣẹ́ ìránṣẹ́ pé látìgbà tí olúwa ti pè wọ́n kò ní fi ṣe iye ọdún tó ti pè wọ́n ó ti pa ẹlòmíì látọgójì ọdún sẹ́yìn ọgọ́ta ọdún sẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe pé àwọn míì ọdún mẹ́wàá ọdún márùn-ún olúwa tún ń pe àwọn kan lọ́wọ́lọ́wọ́ wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa fún gbogbo iye ọkàn tẹ́ ẹ ti pè láti ọdún láti oṣù láti ọjọ́ tẹ́ ẹ ti pè wọ́n nítorí pé ẹ̀yin olúwa ń tì wọ́n lẹ́yìn nítorí pé ẹ̀ ń tì wọ́n lẹ́yìn nítorí pé agbára yín ń ṣiṣẹ́ akin nínú wọn olúwa gbé yín ga sọ́ọ̀dì àdúrà kó dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìránṣẹ́ ọlọ́run tolúwa ń lò nínú agbo ìjọ rẹ àwọn ìránṣẹ́ ọlọ́run tolúwa ń lò ní orílẹ̀-èdè tó tó wà àwọn ìránṣẹ́ ọlọ́run tolúwa gbé dìde láti kọ́ ìjọ rẹ̀ nínú ayé yìí láti kọ́ àwọn ènìyàn rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run látìgbà tolúwa ti pè wọ́n ọba tó ń tì wọ́n lẹ́yìn olúwa tí ó tì wọ́n lójú ọba tí ò jẹ́ káàárẹ̀ ò mú wọn gbé olúwa ga olúwa gbé yín ga a fi ọpẹ́ àti ìyìn àti ògo forúkọ yín olúwa fún ìtìlẹ́yìn gbogbo iye ọkàn tí ẹ ti pèsè iṣẹ́ ìránṣẹ́ nítorí pé ẹ̀yin olúwa lẹ̀ ń tì wọ́n lẹ́yìn ẹ̀yin olúwa lẹ̀ ń tì wọ́n lẹ́yìn ẹ ò jẹ́ kójú ó tì wọ́n ẹ ò jẹ́ káàárẹ̀ ó mú wọn àwọn tẹ́ ẹ ti pè látọgọ́ta ọdún ọgọ́rin ọdún olúwa jù bẹ́ẹ̀ lọ àwọn míì tẹ́ ẹ ṣe pé àwọn tẹ́ ẹ tún ń pè lọ́wọ́lọ́wọ́ olúwa nítorí pé ẹ̀yin olúwa lẹ̀ ń tì wọ́n lẹ́yìn ọba tí ò jẹ́ kójú ó tì wọ́n gbé yín ga ògo ni forúkọ yín ọlọ́run jésù kristi olúwa wa fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí olúwa ti ti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ ṣe fún iṣẹ́ ìmúpadàbọ̀sípò àti àwọn ohun ìyanu ńlá míì tọ́lọ́run ń lò wọ́n fún lójoojúmọ́ láti bá ìjọba sátánì wí láti bá gbogbo iṣẹ́ òkùnkùn wí mo fẹ́ kó gbé ọlọ́run ga dúpẹ́ dúpẹ́ àdúrà ọpẹ́ gbàdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tolúwa ń lò nínú agbo ìjọ tiẹ̀ nínú agbo ìjọ rẹ lórílẹ̀‐èdè gbogbo àgbáyé jẹ́ ká gbé ọlọ́run ga tó fi mọ́ àwọn missionaries tọlọ́run gbé dìde láti polongo ìrere ní gbogbo àgbáyé gbàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn olùṣọ́ àgùntàn fún àwọn ajínrere fún àwọn àpọ́stélì fún àwọn wòlíì àwọn tí olúwa ti gbé kalẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbé olúwa ga fún ìgbé ayé wọn olúwa fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èyí tẹ́yọ olúwa ti ọwọ́ àwọn ìránṣẹ́ yìí ṣe lójoojúmọ́ ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa fún àwọn àkànṣe iṣẹ́ tó lámì olúwa iṣẹ́ ìtúsílẹ̀ àti ìdáǹdè àwọn ènìyàn tó ń bẹ nínú òkùnkùn olúwa gbé yíga tẹ́ ń lo àwọn ìránṣẹ́ yìí fún ní orúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa ògo ni forúkọ yín ọlọ́run nítorí pé ẹ̀yin ń ṣiṣẹ́ nínú wọn olúwa láti fàtú láti wólulẹ̀ olúwa láti pa àti láti parun olúwa ẹ̀yin lẹ̀ ń lò wọ́n láti kọ́ olúwa láti fàlùlẹ̀ àti láti gbé dúró olúwa fún agbára ẹ̀yin ọlọ́run nínú ayé àwọn ènìyàn yín nínú ayé àwọn ìránṣẹ́ yín tẹ́ ẹ ti pè ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa jésù kristi olúwa wa nínú ẹsẹ̀ bíbélì yìí bíbélì sọ fún wa wípé ó ní joshua olórí àlùfáà olórí àlùfáà ó dúró ó dúró níwájú níwájú olúwa ó ló dúró níwájú olúwa olúwa sátani náà wá wà níbẹ̀ oní sátani sì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀ láti kọ ojú ìjà sí i ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nìyẹn sí àwọn ìránṣẹ́ ọlọ́run mo fẹ́ ká sọ fún ọlọ́run olúwa gbogbo ìdojúkọ sátani lórí àwọn ènìyàn yìí tẹ́ ẹ ti pè é lórí àwọn ìránṣẹ́ yìí tẹ́yìn olúwa ti pè olúwa sọ̀dà sàn pé ní gbogbo ọ̀nà tí sátani ń gbà dojúkọ wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn àti ìdílé wọn kó olúwa kó bá sátani wé bíbélì sọ pé ó ní olúwa sì wí sátani pé wí fún sátani pé olúwa bá ọ wí ìwọ sátani àní olúwa tí ó yan Jerúsálẹ́mù ó bá ọ wí olúwa bá ọ wí olúwa bá yín wí ìjọba òkùnkùn lórí iṣẹ́ àti iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn ọlọ́run olúwa bá wí ìwọ sátánì lórí gbogbo ìránṣẹ́ ọlọ́run ní jákèjádò gbogbo àgbáyé olúwa bá ọ wí sátánì lórí iṣẹ́ ìránṣẹ́ wọn lórí ayé wọn lórí àwọn ọmọ tàbí ọkọ tàbí aya wọn gbogbo ọkàn tí olúwa ti pèsè nínú iṣẹ́ ìránṣẹ́ tán ṣiṣẹ́ olúwa nínú ẹ̀mí àti nínú òtítọ́ lódodo lórúkọ jésù kristi gbogbo ìdojúkọ sátánì gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé wọn olúwa sọ ọ́ dasán olúwa pa iṣẹ́ òkùnkùn run nínú ayé wọn nítorí a ti kọ̀wé rẹ̀ pé nítorí ìdí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ òkùnkùn run gbogbo iṣẹ́ àti iṣẹ́ òkùnkùn lórí àwọn ìránṣẹ́ ọlọ́run tólúwa ti pèsè nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù olúwa sọ dasán olúwa bá sátánì wé olúwa bá sátánì lórí iṣẹ́ ìránṣẹ́ wọn gbogbo ìdojúkọ sátánì níbi tí ọ̀tá ti dojúkọ wọn láàárọ̀ yìí lórúkọ jésù olúwa bá sátánì wí jésù kristi olúwa wa àmín àìmọye ọ̀nà ni sátánì ń gbà ń dojúkọ àwọn ìránṣẹ́ ọlọ́run ó ń dojúkọ wọn nípa ẹ̀ṣẹ̀ ó ń dojúkọ wọn nínú ìdánwò ó ń dán wọn wò lójoojúmọ́ ní ti ara ó ń dán wọn wò lójoojúmọ́ mo fẹ́ ká sọ fún ọlọ́run olúwa fi agbára fún àwọn ìránṣẹ́ rẹ̀ olúwa má jẹ́ wọn ṣubú sínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ olúwa gbé wọn dìde olúwa gbé wọn dìde àwọn tí sátani ń dánwò lójoojúmọ́ nípa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ owó ojú kòkòrò ẹ̀ṣẹ̀ obìnrin tàbí ọkùnrin àgbèrè tàbí panṣágà sọ fún ọlọ́run ẹ̀ṣẹ̀ ìgbéraga àìfi ògo fún ọlọ́run ní gbogbo ọ̀nà ní sátani ń gbà ń dán wọn wò láti gbé wọn ṣubú láti mú wọn kúrò nínú èyí tí olúwa pè wọ́n sí sọ fún ọlọ́run kó gbàdúrà fún wọn olúwa ní gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà tí sátani ń gbà ń dán àwọn ènìyàn yín wò olúwa gbà wọ́n olúwa fi agbára fún wọn agbára tó borí sátani olúwa fi fún àwọn ìránṣẹ́ yín olúwa agbára tó borí àrékérekè sátani olúwa fi fún àwọn ènìyàn yín láàárọ̀ yìí olúwa jẹ́ wọn borí sátani ní gbogbo ọ̀nà jẹ́ wọn borí èṣù jẹ́ wọn borí ẹ̀ṣẹ̀ olúwa mú wọn borí ara olúwa mú wọn borí ojú kòkòrò olú ẹ mú wọn borí gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà ń dán wọn wò ní orúkọ jésù olú ẹ má jẹ́ wọn ṣubú olúwa sínú ìdẹwò sínú ìdẹkùn sátánì olúwa bá sátánì wé lórí wọn ògo ni forúkọ yín ọlọ́run jésù kristi olúwa wa ó joshua dúró níwájú ọlọ́run pẹ̀lú aṣọ èérí lọ́rùn rẹ̀ aṣọ èérí lọ́rùn rẹ̀ kì í kúkú ṣe wípé ó dẹ́ṣẹ̀ kì í ṣe pé ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n nítorí àwọn ènìyàn tó ń dúró fún àwọn tó ń sojú aṣojú ọlọ́run òun ni Joshua jẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn aṣojú ọlọ́run ni lọ́dọ̀ Jerusalem àti àwọn ènìyàn rẹ̀ aṣojú ọlọ́run ni òun ló dàbí ẹni tí ó ń fi ara gba tó ń fara gba àwẹ̀ fáwọn ènìyàn rẹ̀ ó ń sojú wọn ohun tó bá dé bá ìjọ dé bá ìránṣẹ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ìjọ dá ìránṣẹ́ ọlọ́run náà ó léèrè rẹ̀ mo fẹ́ ká sọ fún ọlọ́run olúwa ọlọ́run àwọn ọmọ ogun lónìí gbogbo aṣọ èérí gbogbo ẹ̀gàn gbogbo àbùkù olúwa tó ń ta bá àwọn ìránṣẹ́ yìí lójoojúmọ́ látàrí iṣẹ́ tẹ̀yìn olúwa tẹ́ pè wọ́n sí olúwa ẹ bọ́ gbogbo aṣọ èérí kúrò olúwa ẹ mú ẹ̀gàn kúrò lára iṣẹ́ ìránṣẹ́ wọn olúwa ẹ sọ gbogbo ẹ̀gàn dasán gbogbo ẹnu ẹ̀gàn olúwa ẹ sọ dasán gbogbo aṣọ èérí lára àwọn ènìyàn yín lọ́rùn àwọn ènìyàn yín olúwa ẹ bọ́ kúrò olúwa ẹ bọ́ sọnù olúwa ẹ jóná lórúkọ jésù kristi gbogbo ẹ̀gàn olúwa ti ìjọ tí wọ́n ń ṣàkóso olúwa ọlọ́run àwọn ọmọ ogun tí wọ́n ń rù kiri ìtìjú olúwa ẹ̀gàn ìjọ tí wọ́n ń rù lórúkọ jésù olúwa mú un kúrò láàárọ̀ yìí olúwa mú un kúrò òun la fi ọwọ́ agbára yín mú ẹ̀gàn kúrò òun fi ọwọ́ agbára yín olú ẹ fi mú ẹ̀ gan-an kúrò nínú ayé àwọn ìránṣẹ́ yín olú ẹ bú aṣọ èérí ẹ bú aṣọ ẹ̀gàn kúrò lọ́rùn wọn aṣọ ẹ̀gàn aṣọ èérí olú ẹ bọ́ kúrò ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ló ń ru ẹ̀gàn ìjọ kiri ló ń ru ẹ̀gàn ló ń ru ẹ̀bi àwọn ọmọ ìjọ kiri mo fẹ́ kẹ́ ẹ sọ fún ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run òun ni ogun ni ogun ìjọ ló wù ọ́ lọ́rùn ó ní ẹrù ìjọ ló wù ọ́ lọ́rùn sọ fún ọlọ́run láàárọ̀ yìí olúwa gbogbo àwọn ìránṣẹ́ yín tẹ́ ẹ ti pè gbogbo ẹrù kẹrù lórí wọn olúwa gbé e kúrò ẹrù ìjọ olúwa gbé e kúrò olúwa bá wọn ru ẹrù ìjọ bá wọn ru ẹrù àwọn ènìyàn tẹ́ pè wọ́n láti ṣe olórí láti ṣàkóso olúwa gbogbo ẹ̀gàn ìjọ lónìí àbùkù ìjọ lára ìránṣẹ́ yín lórúkọ jésù olúwa mú un kúrò gbogbo àléébù lórúkọ jésù gbogbo ẹ̀gàn gbogbo ìtìjú olúwa ẹrù ìjọ tí wọ́n rù wọn ò lè dàrú olúwa fi agbára fún olúwa gbé ẹrù wúwo kúrò lórí wọn lórí àwọn ọmọ tàbí aya tàbí ọkọ wọn lórúkọ jésù olúwa gbé ẹrù kúrò olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn yín ẹ ṣàánú fún àwọn ìránṣẹ́ yín gbogbo ọkàn tí ẹ ti pèsè inú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù olúwa ṣàánú fún wa ògo ni forúkọ yín jésù kristi olúwa wa àmín jésù olúwa wa àmín mo fẹ́ ká sọ fún ọlọ́run gbogbo àìṣedéédé ìjọ tàbí àìṣedéédé ti ìránṣẹ́ ọlọ́run pàápàá tó lè dènà iṣẹ́ ìyanu ọlọ́run nínú ayé ìránṣẹ́ rẹ̀ nínú ayé àwọn ènìyàn rẹ̀ nínú agbo ìjọ rẹ̀ ẹ sọ fún ọlọ́run olúwa mú ẹ̀ṣẹ̀ wọn kúrò mú àìṣedéédé wọn kúrò olúwa dáríjì kẹ́ fojú fo gbogbo àìṣedéédé wọn àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ọlọ́run àwọn ọmọ ogun o àgbàdúrà láàárọ̀ yìí ní ti àwọn ìránṣẹ́ yín olúwa gbogbo àìṣedéédé wọn olúwa ẹ mú kúrò olúwa ẹ pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ àìṣedéédé tìjọ lórúkọ jésù tàbí ti ìdílé wọn tó lè mú ìparun òjijì wá olúwa tó lè mú ẹ̀gàn àti àbùkù wá tó lè mú kí wọ́n má dé ìjọba ọlọ́run lórúkọ jésù olúwa mú àìṣedéédé wọn kúrò olúwa mú ẹ̀ṣẹ̀ wọn kúrò olúwa dáríjì wọn dáríjì àwọn ọmọ wọn dáríjì àwọn aya tàbí ọkọ wọn lórúkọ jésù kristi gbogbo ẹ̀ṣẹ̀ ìjọ olúwa tó lè ṣèdènà olúwa àwọn ènìyàn yín àwọn ìránṣẹ́ yín láti wọ ìjọba yín láàárọ̀ yìí lórúkọ jésù olúwa mú kúrò ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn yín ẹ má jẹ́ kó yẹ̀ ẹ ṣe àwọn ìránṣẹ́ yín ẹ má jẹ́ kó yẹ ẹ̀yin olúwa tí ẹ pè wọ́n olú ẹ mú wọn dọ̀dọ̀ yín sinmi ẹ má jẹ́ wọn ó pàdánù ìjọba yín jésù kristi olúwa wa á wá sọ fún ọlọ́run ó ní ó sì bu aṣọ èérí ó ní ẹ mú aṣọ èérí kúrò lọ́rùn rẹ̀ wọ́n wá fi aṣọ òdodo wọ̀ ọ́ wọ́n fi aṣọ ìwà mímọ́ wọ̀ ọ́ láwàní òdodo gèlè òdodo wọ́n fi gbá orí rẹ̀ mo fẹ́ ká sọ fún ọlọ́run olúwa àwọn ìránṣẹ́ yìí tẹ́ ẹ ti pè olúwa fi olúwa fi agbára ìwà mímọ́ olúwa fi fún wọn orí ọ̀fẹ́ tó ń rìn níwà mímọ́ nínú ìwà pípé kó olúwa kó fi fún àwọn ènìyàn rẹ̀ ẹ sọ di àdúrà ìgbàdúrà ní orúkọ jésù olúwa àgbàdúrà fún gbogbo ọkàn tí ẹ̀yin olúwa tí ẹ ti pè sínú iṣẹ́ ìránṣẹ́ olúwa fi aṣọ ìwà mímọ́ wọ̀ wọ́n olúwa fi aṣọ ìwà mímọ́ olúwa fi wọ̀ wọ́n aṣọ agbára aṣọ ìwà mímọ́ aṣọ òdodo lórúkọ jésù olúwa fi wọ̀ wọ́n làwà ní òdodo fi wé orí wọn lórúkọ jésù ìgbàyà òdodo fi gbà wọ́n lórúkọ jésù olúwa gbàdúrà láàárọ̀ yìí olúwa sọ wọ́n di mímọ́ olúwa ràn wọ́n lọ́wọ́ láti rìn nínú ìwà mímọ́ nínú ìwà pípé olúwa ràn àwọn ènìyàn wọn lọ́wọ́ ìdílé wọn ọmọ wọn aya wọn ọkọ wọn olúwa sọ wọ́n di mímọ́ ẹ jẹ́ kí wọ́n rìn nínú ìwà mímọ́ nínú òtítọ́ olúwa jẹ́ kí wọ́n ṣiṣẹ́ òdodo ògo ni forúkọ yín ọlọ́run jésù olúwa wa àmín ìfòròyìn tàná kò lè ṣiṣẹ́ ìránṣẹ́ tòní ìfàmì òròyìn ti ọdún tó kọjá lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú tòní mo fẹ́ ká sọ fún ọlọ́run ní ti àwọn ìránṣẹ́ rẹ̀ olúwa fi ìfàmì òròyìn ọ̀tún olúwa dàálé àwọn ènìyàn yín lórí olúwa wọ̀ wọ́n lágbára àkọ̀tún agbára tí kìí ṣubú agbára tí kìí kọsẹ̀ agbára tí kì í padà agbára tí kì í sú agbára tí kì í rẹ̀ agbára tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu pé kó Olúwa kó fi fún wọn kó Olúwa kó da òróró rẹ̀ lé wọn lórí kí aago wọn kó bẹ̀rẹ̀ sí ní àkúnwọ́ sílẹ̀ ní orúkọ Jésù Kristi la gbàdúrà òun la fún gbogbo àwọn ìránṣẹ́ yìí láàárọ̀ yìí òun la tẹ́yìn Olúwa ti pèsè inú iṣẹ́ ìránṣẹ́ láti èyí tó kéré jù tí èyí tó dàgbà jù nínú wọn lórúkọ Jésù ìfàmì oróyìn àkọ́tún èyí tí ó mú kí iṣẹ́ ìránṣẹ́ kó rọrùn fún wọn olú ẹ̀dá lé wọn lórí olú ẹ̀dá lé wọn lórí nítorí a ti kọ̀wé rẹ̀ pé dáfídì sọ wípé òun ní eré àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé inú ilé olúwa láéláé bákan náà ló sọ pé ó ní olúwa da òró sí mi lórí ó ní aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ olúwa àwọn ènìyàn yín ẹ da òró lé wọn lórí ẹ da òró lé wọn lórí ìfàmì òróyàn lákọ̀tún olúwa agbára ẹ̀mí mímọ́ láti òkè wá olú ẹ̀dá lé wa lórí olú ẹ̀dá lé àwọn ènìyàn yín lórí agbára láti òkè wá ìfàmì òróyàn lórúkọ jésù tó ń ṣiṣẹ́ yìí láṣepé àti àṣeyè olúwa agbára tí wọ́n fi lè dúró títí tí ẹ̀yin olúwa yóò fi padà wá láti wá mú wọn agbára tó ń dúró nínú òtítọ́ orí ọ̀fẹ́ tí wọ́n fi lè ṣe ohun tí ẹ̀yin olúwa gbélé wọn lọ́wọ́ olúwa fi fún wọn olúwa fi fún wọn fi òróró yàn wọ́n olúwa má jẹ́ wọn ṣubú ara ẹ má jẹ́ wọn ṣubú ẹ̀mí agbára wọn má jẹ́ ó yẹ̀ tẹ́ ń fi agbára fún àwọn aláàárẹ̀ àti àwọn tí kò lágbára olúwa sọ agbára wọn dọ̀tun àwọn tó ń kú lọ olúwa sọ agbára wọn dọ̀tun àwọn tó ń ṣàìsàn olúwa mú wọn lára dá lórúkọ jésù àwọn tí àárẹ̀ ti mú olúwa fi okun fún wọn àwọn tó ti sú àwọn tó ti rẹ̀ olúwa mú wọn lọ́kànlé ìfàmì òróyàn láti tẹ̀síwájú olúwa fi yàn wọ́n dàálé wọn lórí làárọ̀ yìí olúwa gbogbo ọkàn tó ti rẹ̀wẹ̀sì ẹ̀yin olúwa tẹ́ mú just tẹ́ tẹ́ mú tẹ́ mú èlíjà lọ́kàn lé tẹ́ fi agbára fún un olú ẹ mú wọn lọ́kàn lé òun lẹ fi agbára fún wọn ní orúkọ jésù gbogbo ọkàn tó ti ṣubú láàrin àwọn ìránṣẹ́ yín ẹ gbé wọn dìde olú ẹ mú wọn tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ pè wọ́n sí ògo ni forúkọ yín ọlọ́run wa jésù kristi olúwa wa àmín olúwa yóò bá sátánì wé lórí àwọn ènìyàn rẹ̀ lórí àwọn ìránṣẹ́ rẹ̀ lórúkọ jésù iṣẹ́ tó olúwa gbé wọn lọ́wọ́ tó pè wọ́n sí olúwa yóò fi agbára fún wọn láti ṣe é ní àṣeyè ó tọ́ láti máa gbàdúrà fún àwọn ìránṣẹ́ ọlọ́run nígbà gbogbo lóòrèkóòrè nígbà gbogbo gbàdúrà fún ìránṣẹ́ ọlọ́run tólúwa ń lò fún ọ nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ rẹ níbikíbi àwọn tó o mọ̀ àwọn tó o mọ̀ gbàdúrà fún wọn lórúkọ jésù bá ṣe ń gbàdúrà fún àwọn ìránṣẹ́ ọlọ́run lónìí láàárọ̀ yìí lórúkọ jésù olúwa yóò gbàdúrà fún ọ ìwọ náà ò ní ṣubú ò ní dàánù lórúkọ jésù mo gbàdúrà bó ṣe ń gbàdúrà fún àwọn ìránṣẹ́ ọlọ́run ní ti fàmì òróyìn àti ìmúdúró olúwa yóò mú wọn náà dúró bẹ́ẹ̀ ni yóò sì rí hallelujah a ó gbàdúrà sọ fún ọlọ́run wípé olúwa nínú iṣẹ́ tẹ̀yìn olúwa pé àwọn ènìyàn yín sí olú ẹ sọ wọ́n di ńlá ẹ mú wọn jókòó láàrin àwọn ọba láàrin àwọn ìjòyè olú ẹ yan ipò tó dára fún wọn àwọn ọmọ wọn ẹ yan ipò tó dára fún wọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run lolúwa pè tí wọ́n ti fi ohun gbogbo sílẹ̀ kò sí iṣẹ́ mọ́ kò sí ohunkóhun mọ́ iṣẹ́ olúwa náà ni wọ́n ń ṣe àti tọ́ ọmọ di ogun àti rán ọmọ sílé ìwé di ogun àti jẹun tó dára tàbí wọ ohun tó dára sọ́run ó dogun mo fẹ́ ká gbàdúrà fún wọn pé olúwa ẹ ìrànlọ́wọ́ dìde fún àwọn ìránṣẹ́ yín gbogbo ọkàn tí ẹ ti pèsè iṣẹ́ ìránṣẹ́ olúwa bójú wọn olúwa gbé wọn ga olúwa fún wọn ní ààyè láàrin àwọn ènìyàn ńlá olúwa sọ wọn di ẹni ńlá olúwa fìdí wọn kalẹ̀ lórúkọ jésù olúwa fìdí wọn kalẹ̀ gbogbo ọkàn tí ẹ ti pèsè iṣẹ́ ìránṣẹ́ olúwa tí wọ́n ti pàdánù ohun gbogbo nítorí iṣẹ́ tẹ́ pè wọ́n sí lórúkọ jésù olùgbàlà gbàdúrà láàárọ̀ yìí olúwa fìdí wọn kalẹ̀ olúwa sọ wọn di ńlá ọlọ́run ẹ gbé wọn ga láàrin àwọn ènìyàn ńlá láàrin àwọn ọba àti ìjòyè olúwa fi ìjókòó wọn sí ìjókòó àwọn ẹni ńlá lórúkọ jésù olúwa fi ìjókòó wọn sí ìjókòó àwọn ẹni ńlá àwọn ọmọ wọn àwọn ọkọ wọn tàbí aya wọn olúwa gbé wọn ga òun ti ń jẹ́ àní wọn lórúkọ jésù olúwa bá pàdé òun ní orí ni ẹ ó jẹ́ ẹ ò ní jẹ́ ìrù àwọn ènìyàn yín olúwa sọ wọ́n di orí àwọn ọmọ àti aya wọn ìdílé wọn Olúwa sọ wọ́n di orí Olúwa ẹ gbé wọn sókè ẹ fi ẹsẹ̀ wọn ka orí àpáta lórúkọ Jésù Kristi yanu kó ṣẹlẹ̀ nínú ayé wọn ògo ẹ̀yin Ọlọ́run kó farahàn nínú ayé wọn Olúwa jẹ́ kí ayé àwọn ìránṣẹ́ yín kó polongo ògo yín Olúwa kó polongo yín Olúwa ṣe bẹ́ẹ̀ kí ayé wọn kí iṣẹ́ wọn iṣẹ́ ìránṣẹ́ wọn ìdílé wọn ayé àwọn ọmọ wọn àti ti aya tàti ọkọ wọn lórúkọ jésù kó polongo ògo ẹ̀yin ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì rí ó ti rí bẹ́ẹ̀ o olúwa gbé yín ga ògo ni forúkọ yín ọlọ́run jésù kristi olúwa wa àmín mo gbàdúrà láàárọ̀ yìí fún gbogbo ẹ̀yin tí ọlọ́run pè sínú iṣẹ́ ìránṣẹ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ oníṣẹ́ mi ìmọ̀ tó jẹ́ pé tólúwa pè yín náà lẹ́ ń ṣe lórúkọ jésù kristi láti àkókò yìí lọ gbogbo ohun tó ń bà yín lọ́kàn jẹ́ tó mo yín ronú pé bí mi ò bá wà nínú iṣẹ́ ìránṣẹ́ bóyá ìbá ti rí báyìí làárọ̀ ẹ lórúkọ jésù kó lóa kó bá ìní yín pàdé olúwa tó pè yín lórúkọ jésù kó fìdí yín kalẹ̀ olúwa tó yàn yín lórúkọ jésù kó gbé yín ró olúwa tó yàn yín tó pè yín lórúkọ jésù kó fagbára fún yín gbogbo ọkàn tó ń tó ń ṣèdájọ́ yín gbogbo ahọ́n tó ń péjọ láti ṣèdájọ́ yín kó lóa kó dá wọn lẹ́bi gbogbo ọkàn tó pawọ́pọ̀ láti ní yín lára láti ní àwọn ọmọ tàbí aya tàbí ọkọ yín lára lórúkọ jésù lónìí kó lùwà kó ní wọn lára ìṣẹ́gun ni tiyín ìgbéga ni tiyín ayọ̀ ni tiyín olúwa dá yín nídè olúwa fún yín ní àṣeyọrí lẹ́nu iṣẹ́ náà lórúkọ jésù ẹ̀ ò ní ṣubú ara ẹ̀ ò ní ṣubú ẹ̀mí olúwa tó pè yín yóò mú yín délé olúwa tó pè yín yóò fìdí yín múlẹ̀ gbogbo ẹni yín lórúkọ jésù olúwa yóò bá a pàdé àìní ìdílé yín kó olúwa kó bá a pàdé gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ rere tẹ́ ẹ nílò láti ṣiṣẹ́ ìránṣẹ́ yín gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ lórúkọ Jésù kólúwa kó gbé wọn dìde àti ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà lórúkọ Jésù gbogbo ọkàn tólúwa tí ó lò papọ̀ pẹ̀lú yín nínú èyí tó ti pè yín sí kólúwa kó gbé wọn dìde ojú kò ní tì yín lórúkọ Jésù Kristi aṣọ ẹ̀yẹ kólúwa kó fi fún yín aṣọ ẹ̀yẹ lórúkọ Jésù kólúwa kó fi fún yín gbogbo ibi tá a ti ń kẹ́gàn yín lónìí àbò tó jẹ́ ohun ẹ̀gàn tàbí àléébù àti àbùkù nínú ayé yín Olúwa kó mú kúrò kó fi ògo rọ́pò bẹ́ẹ̀ ni yóò sì rí ògo ní forúkọ rí Ọlọ́run wa Jésù Kristi Olúwa wa àmín gbàdúrà fún ìránṣẹ́ Ọlọ́run tó ń bẹ nínú agbo ìjọ rẹ yóò sì dára fún ọ lórúkọ Jésù Jésù Kristi Olúwa wa àmín. Ah,